It's crazy. ta ló ń dá wa lára yá o. Fresh FM. ta ló ń múnú wa dùn. Fresh FM. ta ló ń lé ìbànújẹ́ wa lọ. Fresh FM. ń máyé wa Fresh. Fresh FM. Fresh FM. Fresh FM. Fresh FM wà ló five point nine. Fresh FM. Fresh FM. Fresh FM ọ̀gá ni màtà. ta ló ń mú sẹ́wà fẹsẹ̀ fẹsẹ̀ tuntun kọ́ ni lọ́gbọ́n fẹsẹ̀ lókèjì dandan fún ni lóye fẹsẹ̀ ìròyìn lóríṣiríṣi fẹsẹ̀ ìròyìn tó tún gbẹnu tán fẹsẹ̀ fíwádà fẹsẹ̀ fẹ́ fẹsẹ̀ fẹ́ fẹsẹ̀ fẹ́ wà ló five point nine fẹsẹ̀ fẹ́ fẹsẹ̀ fẹ́ fẹsẹ̀ fẹ́ mọ̀gá ní màtá. àlọ́ ń bá máa polówó. Fresh FM. iṣẹ́ ọ̀hán fi mú rẹ́gẹ́. Fresh FM. fi wọ́n wọlé lójoojúmọ́. Fresh FM. lábíjẹ́ gbádùn ní yọ̀ngbọ̀nyọ̀ngbà. Fresh FM. olóyún lè Fresh FM. Fresh FM. Fresh FM wà ló fà ẹ̀ bọ̀ láyà bí. Fresh FM. Fresh FM. Fresh FM ọ̀gá ní màtàmú ẹ̀ ṣe tẹ̀ ń gbọ́. fìlà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh ṣàánú ní àná ìròyìn tó jà bí ìjì wọ etí gbogbo aráyé wọ́n ní wọ́n pé gbogbo èèyàn kọ́kọ́ ń pè é àmọ́ ńgbà tí ó fi dọwọ́ ìyálẹ̀ ta lọ́ba kúkú já sí pé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ náà lọ́mọ̀mọ̀ rí dábà hmm. bèmí wípé ikú Adébáyọ̀ Àlàó Àkàlà èmi ò sọ pé ìkòkò ọbẹ̀ lọ fọ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́. Mm ìkòkò ọbẹ̀ lọ fọ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ bíbí ilẹ̀ káàró òjire hmm. lẹ́ni tí ó ti ní nǹkan kan ṣe tàbí nǹkan míì pẹ̀lú Adébáyọ̀ Aláwọ̀ Àkàlà Ọlọ́run sì hmm. fi ikú ó fi kẹ́ ẹ láì fi hmm. ṣẹ̀sín akínpẹ̀ káàbọ̀ sórí ajá balẹ̀ ìròyìn láàárọ̀ ti òní ajá balẹ̀ ní tilé toko àwọn nǹkan bẹ nínú òwe ìròyìn tá a kà fún yín èyí tá a gbọ́ lánàá ọjẹ́nu ọ̀rọ̀ díẹ̀ náà ni nítorí pé bẹ́ẹ̀ bá gbọ́ tí a bá sọ pé lágbájá kan dágbére fáyé táwọn èèyàn bá dorí kódò ẹ mọ̀ yí pé ó ní ntọ́ bá dé tí a bá sọ pé lágbájá lọ táwọn èèyàn bá ń fò fáyọ̀ pé a tiẹ̀ dúpẹ́ hmm. àṣẹ yóò tiẹ̀ lọ ó tún ní ntọ́ bá dé hmm. tó àdúpẹ́ lọ́dọ̀ ah. ọlọ́run ọba o. ẹyin Abọ́ládé hmm? n tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé bá a fẹ́ bá a kọ̀ náà gbogbo àwọn ẹ̀dá láyé àjèjì ni á. bẹ́ẹ̀ni àjèjì láyé wa tá a wà inú ayé tá a wà àjèjì lájẹ́ láyé. gbogbo ẹ̀ daniel lọ sínú ilé padà lọ́dọ̀ ọ̀nà láti lọ jábọ̀. bó ti wá wù káyé ẹ̀dá ó ládùn tó bó ti á wù káyé ẹ̀dá ó korò tó á padà ńjọ́ kan náà ni. bẹ́ẹ̀ni hmm, bẹ́ẹ̀ni. ayé tá a yá gbé tẹ́nàntì òun náà ni kó wá ọjọ́ tí láńlọ́ọ̀dù bá wá ní ẹ kú ò nínú ilé yìí ní kálukú ó padà sáàyè ẹ̀ sí permanent site. Hmm ọmọ ìyá aláró ti lọ sí permanent site báyìí o gbogbo alasì dágbádá kú àsìkò tí kálukú gbé tiẹ̀ wọ̀ òun lọ yàtọ̀ síra wọn ntí ọ̀sẹ̀lẹ̀ tí ó fi gbé e wọ̀ òun náà ni ọ̀dọ́ gbá o ló fi dáa kágbáyé lápá torí ń tá a bá ṣe lásìkò tá a wà lókè èèpẹ̀ ìtàn la fi kọ́ kódà bẹ́ẹ̀ mi bá tán ń tá a ṣe é lẹ̀ ọkọ̀ kò ní í tán mọ́ ẹ káàárọ̀ sórí àjà àbálẹ̀ fún tòórọ́ òní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá ni à ń dárò akọni ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà mi Christopher Adébáyọ̀ Alao Akala gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti dágbére fáyé gbogbo ìwé ìròyìn bí Abọ́ládé ti sọ náà ni wọ́n sì ni wọ́n kọ wọ́n ní àwọn gómìnà inú APC àti gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá wọ́n máa ń dárò lẹ́yìn akọni tí omi mí èémí ìgbẹ̀yìn lánàá gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ aláwọ̀ akálà ẹni ọdún mọ́kànléláàádọ́rin ni kí ọlọ́jọ́ ó tó dé mo rí níta Vanguard mo rí níta gbangba The Punch fún tòórọ́ òní náà mo sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ló wà nínú àwọn ìwé ìròyìn apá ọ̀dọ̀ tiẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìwé tá a mú wá lónìí náà ni ó kọ ìròyìn ọ̀hún ní abẹ́ oríṣiríṣi àkòrí gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àwọn ìròyìn míì tẹ́ láǹfààní láti gbọ́ wọ́n ní látàrí pé ipò ààrẹ lọ́dún 2023 níbo ni wọ́n fẹ́ kó lọ àwọn èèyàn wọ́n ti wà é kánná mọ́rùn Ọ̀ṣínbàjò báyìí wípé ó díje ni ńbẹ nínú gbangba ìta ìwé ìròyìn ti Daily Sun ìtọ́jáde láàárọ̀ yìí nígbẹ̀yìn gbẹ̀yìn o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mójú kò lórí ọ̀rọ̀ Twitter wọn láwọn ti gbẹ́sẹ̀ kúrò níbẹ̀ o hmm. gbangba ta àwéròyìn Nigerian Tribune lèléyàn wa. a sì kú oríire ńlá náà. èwo. Twitter. ok máa bá ròyìn yòókù nso. wọ́n ti gbé tán kó mbẹ́ mo tún rí nbí ni mo ní àsìkò oríire náà ah, dáhùn. Eh, eh. ọ̀dà kò yí ọ sí èé lọbẹ mọtò èso ń yẹ ọbọ kẹkẹ ìyálé epo ọ̀rọ̀ títà ò yí ọ sí asọbúrè lápò kò sí tó fi ṣe. kìí ṣe pé kìí ṣe èébú o. mo ní mọtò èso ń yẹ ah, ọbọ ah, ah, àwa láyé tó tí mo fi yọ sẹ́wà tí mo fi gbẹ́sẹ̀ tí yọ. gbogbo tẹ́ fi dalẹ̀ ayé tán yanyan múra sí i. tóbi kọyìn sọkọ rẹ̀ ọkọ kọyìn síyàwó ẹ̀ lórí ibùsùn ní ìpín pínpín pínpínpín ọkọ̀ náà ọmọ tẹ̀tì ẹ̀ náà ni ẹ wá dàbí ibùsọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n síra yín. ọmọ táyé sì bínú. ẹ mọ̀ bá yí. ẹ mọ̀ pọ́n. ẹ wọ ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ kúrò lórí Twitter. Lawan ti sọ fúnjọba àpapọ̀ ní ìròyìn míì ó ní ẹ wo ìròyìn wọn pààyàn lónìí fẹ̀jẹ̀ ṣòfò lọ́la gbogbo ẹ̀ yìí ó ti sún ọmọ Nàìjíríà etí ọmọ Nàìjíríà ti kún Fun stories of killings hmm. english ìròyìn yẹn pé ha it isn't funny english náà tún nìyẹn ojú ìwé àkọ́kọ́ Vanguard fún tòró òní ni wọ́n dẹ̀ kọ́ sí kẹ̀. bàbá Adébánjọ ti sọ̀rọ̀ ó sì fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Ọbásanjọ́ ni àgbà ló ń bá gbà á sọ̀rọ̀ bàbá Adébánjọ ti sọ ọ́ wípé ẹ mọ́ sọ̀sọ́kúsọ o epo ti rin gbindin ní apá ìhà Niger Delta àwọn èèyàn bẹ̀ àwọn ló ní àpáàdì tó dojú dògiri tògiri níṣe ẹ mọ sọ̀rọ̀ mi mọ́ o apá Niger Delta ló lépo hmm. Nàìjíríà kọ́. twenty twenty three ọdún tí ń bọ̀ ní tádìbò gbogbogbò bó ṣe ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n Ọ̀hánèzè Ndigbo àwọn ẹgbẹ́ àgbààgbà láti apá àárín gbùngbùn Nàìjíríà Middle Belt àtàwọn míì bẹ́ẹ̀ wọ́n ti faramọ́ ìpè Umahi tó ní ẹ̀yà Ìgbò ní oyè ààrẹ kàn nílẹ̀ yìí ìta gbangba Vanguard láti rí lákòrí. ọ̀dà ẹ jẹ́ ká tún so ní apá ibi tí àwọn ìròyìn tètè ń hó ẹ́ lóòrọ̀ tí ò ní. ẹni tí í ṣe ọ̀tún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Àgbáòyè Lẹ́kàn Balógun ti sọ pé ẹni tí ìjọba bá ti wí ìlàwá náà tẹ̀lé a ṣe adé tì í kalẹ̀ a sì máa bá ètò òye bọ̀ gẹ́gẹ́ bó ṣe ń bọ̀ látìgbà ìwáṣẹ̀ nílẹ̀ Ìbàdàn. tó lójú ìwé kejì punch wọ́n ní àwọn agbésùnmọ̀mí wọ́n ti agbinájẹ wọ́n ti gbanájẹ gbáà ní Plateau Niger àtàwọn ibòmíì wọ́n gbé àwọn ọdẹ tí ń sọ̀lù wọ́n pa èèyàn méjìléní àádọ́ta ah, ah. wọ́n sì kó àwọn míì tí wọ́n tó jára àlù wọ́n kó torí wọn bọ́gbó tèfètèfè ìròyìn ń pé ó máa ga báyìí o ìta gbangba The Punch ni wọ́n kọ yẹn sí. ààrẹ wa Buhari ó tún ti tẹnu wípé òun ò rí dájú wípé òun kásẹ̀ àìsí ètò ààbò nílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó ọlọ́run hmm. ó jẹ́ ó ṣeé ṣe o. tọ́ ní ojú ìwé ìkarùn-ún ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ lónìí nnamdi kanu ti kọ episteli ọbẹ̀ ilẹ̀ amẹ́ríkà pé kí wọ́n dákun kí wọ́n má dákẹ́ lórí ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí o ojú ìwé keje punch àríkà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni Zulum sọ fún àwọn sẹ́nẹ́tọ̀ pé kó tó di àsìkò tá a wà yìí ó dídí ìjọba àbílẹ̀ méjì nípínlẹ̀ Borno ní ń bẹ níkàáwọ́ Boko Haram tí ń ṣèjọba ń bẹ lélùtọ́ lọ́ba tó níjòyè ìròyìn yẹn pé tọ̀ ọpẹ́ wa ọlọ́run ó jẹ́ okòó lẹ́wọ̀ ojú ìwé keje punch làkórí ń wà ààrẹ muhammadu buhari ó fẹ́ ṣe àbẹ̀wò lọ́jọ́ kan sí ìpínlẹ̀ ogun ìjọba ìpínlẹ̀ ogun wọ́n gbé gbogbo àwọn ojú òpópónà kangin kanjakanja wọ́n ti pa pé ẹwọ́ náà bò mí rìn ààrẹ wa ń bọ̀. ege. ó fòwú sí etí ni. òkè tí a pò ni. òkè tí a pò ni ààrẹ ń bọ̀ wá sí ìpínlẹ̀ Ògùn ó lè bá a sọ̀rọ̀ kí ìbọ̀gbọ̀ torí tá a ṣe fún ọ ó tó ń ṣiṣẹ́ nù ó ṣiṣẹ́ nù ọjẹ́ dọ́dọ̀ mi bí i pé ìpínlẹ̀ Ògùn ti gbé gbogbo àwọn ojú ọ̀nà kànjàkànjà wọ́n ti pa torí pé ààrẹ wa ń bọ̀ wá sábẹ̀ wò sí ìpínlẹ̀ Ògùn ẹ wọ́nà bòmíì rìn ẹ jẹ́ káàrin ó rìn. bẹ́ẹ̀rà. yes bẹ́ẹ̀rà. bẹ́ẹ̀rà àrùwẹ́ àrùwẹ́ o lójú ìwé àkọ́kọ́ Vanguard fún ti òórọ̀ òní a rí ìròyìn ń bẹ o wọ́n ní Buni ti sọ̀rọ̀ ó ní ìpàdé gbogbogbò APC APC convention ńgbà bá kọ́kọ́ yanjú àwọn ọ̀rọ̀ kókó bíi mẹ́rin eléyìí ti mẹ́lẹ̀ látòó ṣèpàdé yìí bí bẹ́ẹ̀ kọ́ bí what ìròyìn yẹn ó ní ẹ wọ́ṣà ọ̀tù fún ẹ̀kúnrẹ́rẹ́ òun o. ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan ó ní ee kámọ̀ yáwó láyà kú dórógbó yìí kọ́mọ̀ jẹ́ pé kángun kángun kángun rẹ̀ yọ kángun síbi kan hmm. ẹ̀ ìjà tẹ̀pẹ̀lẹ̀ mọ́ bọ́nà bá a ṣe máa rówó pa wọlé hmm. lórílẹ̀‐èdè Nàìjíríà hmm. vigorous revenue drive ìlú ní kẹ́ ẹ jẹ́ ká ṣe. bẹ́ẹ̀rà ká tó lọ sí ojú ọjà lọ́hùn-ún ọ̀jẹ̀ á wo n ti ń bẹ lágbo aré ìdárayá pápá aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá <laughs> bí àwo ní yìí ṣe wo íjíbítì mọ́lẹ̀ tí ìhénà chọ́sì ní kí wọ́n dákẹ́ tsọ́tsọ́tsọ́ lórí ọ̀dàn hmm. tí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ super eagles tí wọ́n fi ọkọ̀ ìyá íjíbítì hàn ọ̀rọ̀ ti bẹ́yìn yọ Eh? ó ṣeé ṣe kí ilẹ̀ íjíbítì ọgbàṣẹ lọ́wọ́ kóòsì tó kún ọ rèé <laughs> àjíà. àwa ló jẹ́ kí nàìjíríà. <laughs> wọ́n ló ṣeé ṣe kí kóòsì kí ọgbàṣẹ lọ́wọ́ kóòsì o. Eh, sórí ajúra wa lọ́rọ̀ ìjàkadì kọ́ wọ́n wá gbé àwọn àwòrán <laughs> ah. kọ̀ọ̀kan àwọn tí ń yàwòrán wọ́n ga ọ̀ wọ́n ga jù wọ́n wá mú àwòrán Mohammed Salah eh. ṣe ló lé ìkànnù àwọn ọmọ agbábọ́ọ̀lù wa kò tiẹ̀ bú ó bú léjì ká sóni pé. Ah, ah, mọ́ la. èyí ti jẹ́ ajura wa lọ ti jàkadì kọ ah. ńgbà wọn ní wòlíì dáadáa tí è ṣe wòlíì jẹun jẹun tèmi náà sì mọ tí mo gbé dání pàápàá lórí ọ̀rọ̀ wọn. ó ti kọ́kọ́ tẹ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀ kọ́ mọ́ aráyé lọ. bẹ́ẹ̀ ni ń tẹni <laughs> bẹ́ẹ̀ ni tẹni kàkà kọ́mọdé pàláyò máa sòjó ara àjàlẹ̀ yín wa àjàlẹ̀ yín wa o. àdúgbò wọn ní ààrẹ buhari wa ní ah, ah, àwọn ọmọ rẹ̀ ààrẹ buhari kan sára ṣe kọ super eagles wọn ní ìbẹ̀rẹ̀ ẹ̀yin ti dáa kọ́lọ́njẹ́ ẹ ti sòrú láyọ̀ kọ́lọ́njẹ́ kẹ́ ẹ wá sọ ọ́ re hmm. nígbà tí a bá fi parí AFCON. Hmm, ọ̀dà ní ibi tí a máa fi ọ̀rọ̀ ọlọ́gbọ́n há nínú Nigerian Tribune wọ́n ní Senate President Ahmed Lawan ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà inú ọmọ kọrin ireke àwọn táwọn bá ti kú ò lóróyè tó bá di twenty twenty three ẹni tí wọ́n fèsì fún mi ni wẹ́ẹ́ wẹ́ẹ́ Àlàní ò fokú ọ̀lẹ́ hàn ẹ kú mẹ́nà káwá mọ̀ bá kọrin re àbá ní kọrin re. òkè òkè òjò owó ti ń rọ̀ níbo láfi ní kí wọn náà múra sọ́dúnrà lórí ọ̀rọ̀ rẹ̀ níbo àwọn ọmọ tí wọ́n gbàgbà yege bọ́ọ̀lù iná ni. àwa náà sọ̀rọ̀ yìí lásọ̀sọ̀ lásọ̀sọ̀ lani àsọ̀ lásọ̀ lani àmì ah, àsọ̀ ló lọ káàdì bíi ògbógi àjọ sórí ire ni àjọ àsọ̀rọ̀ àánú gbà ni. àmì o àmì o. èmi ò jowú èmi ò jowú wọn o èèyàn máa wá jowú nǹkan rí o. èmi ò jowú tí mo èmi sọ pé ìdí iṣẹ́ yìí ọ̀la tèmi ń bẹ́ mẹ́ yóò sì tẹ̀ mí lọ́wọ́. ìwọ wa lọ la tèmi ẹyìn mi ah. ọ̀la ti a. o ò nígbàgbọ́ ọ̀la ti wa. tiwa kọ́ tèmi lèmi ń sọ sọ tiẹ̀. ọ wà á dá ìròyìn kà ní àárọ̀ tí orí ẹ ó pè dáadáa bẹ́ẹ̀ ni. tètè pé mo ní ọ̀la tèmi tí n bá làtà ń fi ọ̀la ìfọ̀láràn ìfọ̀láràn. yẹn fi yín da ọmọ nú ọlá mi yín fún ọlá yé jẹ èèyà ẹ máa gbọ́ gan èèyàn àbí wọ́n sí fifty million ẹni tó ní ilé iṣẹ́ bàálù airpeace ń ó ní eh. fifty million lòun ò fún super eagles bí wọ́n bá hmm. bí wọ́n bá ti gba kọ́ọ̀pù wálé fifty million fifty million sọwárí goal kọ́mọ kàn lẹ́sẹ̀. irú èyí kẹ́lẹ́ mi fẹ́ o ìhé náà sọ fara balẹ̀ pé kọ́sẹ̀sẹ̀ awọ́ mi sí rìn pé èwo la bọ̀ gbá bọ́ọ̀lù àgbà forí sọ́ọ̀gì pé <laughs> ẹ mọ̀ fà wọn tágẹ́tì èyí tá a ti ṣe èyí tá a ti fẹ́ nu gbáyìí kọ́ ló wó fèrè sí i ah, ah bọ́ọ̀lù tí ìhẹ́nà sọ wá gbà wọ àwọn just one tọkàn rọra mẹsẹ̀ tọkàn rọra fi tiẹ̀ hàn earpiece ní ó ti jẹ ten million lọ́wọ́ òun pé kọ́ wa gba ten million ẹni tó ní earpiece o ìró wà ń ronú ìwọ gbé gbá kọ wá rú nǹkan lọ́sẹ̀. kojú kọ máa karòyìn máa karòyìn torí ẹbọ ìròyìn torí ẹbọ wa máa kánṣu o yóò bá ń wárí mi ọmọ ẹni gba ten million torí gbọ́gbá bọ́ọ̀lù wọlé. ajá balẹ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé kájáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà ìrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti o. àjọ oyaka wà ní four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. Allahu Akbar! Ó pé àádọ́ta ọdún fifty years tí bàbá wa Ahmed Arufai Bello mufti àkọ́kọ́ ní Old Western Region tí Sheikh Gumi bí àṣẹ Islam lé lọ́wọ́ tí wọ́n sì lọ́gì Islam lálóye jẹ́ pé ọlọ́wọ́ ọba Allah. Bàbá wa Ahmed Arufai ni bàbá Chief Imam Ulẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Fadila ti Sheikh Abdulkarim Ahmed Arufai tí wọ́n jẹ́ bàbá fún Alhaji Kafila Ahmed Arufai báyìí. ó múni mùmí náà gbogbo òkèlè ọ̀yọ́. ṣé ẹ rí i pé gire ní sèṣore. ọjọ́ àlàmísì thursday ọjọ́ kẹtàlá oṣù kínní january thirteen twenty twenty two láṣẹ àkẹṣẹ àdúrà àdọ́ta ọdún fún bàbá wa fàdílàtì sheikh ahmed arufai lábẹ́ àṣẹ bàbá wa chief imam ulẹ̀ ìbàdàn fàdílàtì sheikh abdulgani abubakar agbọ́tọmọ kékeré agboolé bódìjà lókè àrẹ làdúrà yìí ó ti wáyé níbi tí fàdílàtì sheikh abdulrahim abdullahi salati alibari sí ó ti mọ̀ ṣe wáàsí ló kọ gbogbo ẹbí amadu arufai lókè àrẹ ní umulimuminat alhaji kaula ṣe ń pe gbogbo wa láti wá ṣèrántí àwọn ẹni rẹ. Oh boy, na okada you carry? Yes o. Wetin happen to your car? The mechanic wey dey our junction don spoil am. E no get am at all. Why you come give una car to roadside mechanic? Shebi I don tell you say na Service King make una dey trust with una car. Service King? Yes now. Service King, Service King. Eh, na di baba yes so service king na baba for auto fixing We go make you enjoy your car like new without wahala Them be expert for engine work and repair na diagnosis them go first do to sabi wetin be the problem for your car whether na mechanical or spare part fixing be electrical work na any brand of car them they do with them different different ogbonge machines even sef service king they do body work like spray painting and baking service king they plot 36 beside Bevy high school college crescent okeado ibadan. Ibadan. Dem telephone na zero 091 3500 0384. Service King. Happy moto, happy you. Ọlọ́run Mustapha ò ló mú mi ṣe bí ọba. Bàbá ṣe bí ọba àpòsù SMO Mustapha JP ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan. Orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀. Ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè Jordan. Làfi ní kò má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan lẹ́ẹ̀kan yìí. Bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹrìndínlógún títí di Sunday ọjọ́ kejì kejìlélógún oṣù karùn ọdún twenty twenty two. oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation. odò jordan ta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí baba ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè baba ṣe bí ọba yín rú o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out. ọlọ́run ọláyẹmí ọmọ ìlàkímárè ó tún bọ́ ní ìbàdàn pẹ̀lú agbára ìyanu. ìlú ìbàdàn ti fẹ́ gbà lọ́dún agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́ lákọ̀tún lọ́dún tuntun fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ ọ̀tọ̀ fòròfò lọ́dún twenty twenty two láti pàṣẹ ní ta fún láṣẹ iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítù ọláyẹbí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù priamante for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún síbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa báyẹ̀ rẹ̀ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu agbára ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ mẹ́ta dápà kórìà ní jésù kristi ti n nasaraiti ọjọ́ tuesday eighteen títí di thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tì primary school mọ̀lẹ́tì mbàdàn ọlọ́tìbá wáyé ọ látàgọ́ márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan apọ́sítọ̀ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédìgbígbọ̀ lọ́lárùtúrọ̀ sí wà nìbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ wishing you a Merry Christmas and a Happy New Year. Revolution Plus Property. Affordable Housing. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí. Ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn á ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́ bẹ́ẹ̀ wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ́ọ́ bá mi ṣe. níbi ìbímọ o. wẹ́rẹ́ ló bá mi ṣe ah. mo rù mo kúnlẹ̀ mo sọ láyọ̀ o wẹ́rẹ́ ló bá mi ṣe iléeṣẹ́ àjẹbí tradu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe wẹ́rẹ́ ń wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. my dear bá mi gbé náà. Ah, gbé kí ni wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. àṣé ah, wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ̀ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ́ tán ni tọkọ-tìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé. wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state email wọn freshbite two seven four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí o oh nine o oh two nine four four six o oh o seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rẹ̀ ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́ kọ́mù àti laptop bọ́ọ̀sì sì rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight aid ó sì lè kàn sí topsources.ng. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, a bowl, and wagoy to mention Stand by Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 Country Kitchen, so sweet. kíkúrú gbọ́ kó sọ fún toko kádùn gbọ́ kó lọ rò fún bẹ́ẹ̀ pé iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawówọlé lábẹ́ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ èyún ọ̀yọ́ state internal revenue service oyrs ó ń ké sí gbogbo oníléeṣẹ́ ńláńlá gbogbo aládàáni láti lọ ṣe àmúṣe sísanwó orí wọn sásùn ìjọba lásìkò tó yẹ kí wọ́n sì mú ìwé ẹ̀rí máa jẹ́mi ìṣúwá sásùn ìjọba lórí ti paye tax returns fún ọdún 2021 láti mú wá sọ́dọ̀ ìjọba ó pẹ́ ju ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kínní ọdún tó ń bọ̀ yìí tiwọn láti kó nínú iṣẹ́ ìdàgbàsókè ló sanwó orí wọlé sásùn ọ̀jọba kí wọ́n sì mú ẹ̀rí máa jẹ́mi ìṣó tiwọn náà gẹ́gẹ́ bí olóríjòrí wá sọ́dọ̀ ọ̀jọba ó pẹ́ jù ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún twenty ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà tó rọ̀ mọ́ ètò sísanwó orí má ṣe dàgùlà o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí paytax pé zero seven zero one two nine nine zero five five two zero nine zero three four State Internal revenue service iléeṣẹ́ tó ń rí sí ìpawówọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sanwó orí ẹ̀ ní ìbámu pẹ̀lú òfin ọ̀yọ́ ò ní í bàjẹ́ o òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. ká jẹ́ àsunwọ̀n bàbá ká lè gbòmìnira. òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi àkórí ìsọjí ńlá látọwọ́ ìjọ Deeper Life káàkiri ayé gbogbo oníwàásù àgbà ajínrere àgbáyé tọkún bámúbámú fún agbára Ọlọ́run WF Kúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àti gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ sábì àrà lọ́wọ́ lẹ́tọ̀ yìí wá o. bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmú yìí. ìbàdàn ní sájì àràgbà yàmúyàmú yìí kan. ní CAC grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn. lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí. láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́. ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára. òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó lókù. òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira àjà balẹ̀ àjà balẹ̀. Right o wọ́n ní ntọ́ bá ti yá ó ti yá náà ni torí pé láǹtẹ̀tẹ̀ njọ́ tí ń ṣègbéyàwó ni ọmọ kàgbó ọmọ. no time to check no time time to waste time jàre. Eh. ẹ wo ẹ já lọ sàn án sínú àwọn ìwé ìròyìn tó jáde lónìí ọkàn jẹ́ pé káàkiri gbogbo ojú ìwé ìròyìn náà ni wọ́n fi sọ nípa ẹni rẹ̀ ẹni tó papòdà ní àná ẹni tí í ṣe gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní báàkúlà àdèrè èèyàn sùn àláyè hmm. olóyè adébáyọ̀ aláò àkàlà ti dágbére fún ayé o nínú ilé rẹ̀ tó wà ní ògbómọ̀ṣọ́ lánàá òde yìí gẹ́gẹ́ bí ntọ́bẹ̀rẹ̀ bí wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ lọ́gán tí ìròyìn ti ṣe fín sétí àwọn èèyàn wọ́n ní bí èèyàn dúdú ṣe ń pè èèyàn funfun bẹ́ẹ̀ náà ni ọba ń pè ìjòyè tó fi kan gbogbo àwọn aráàlú pátápátá ń gbọ́ ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ni ń gbọ́ kí ni à ọlọ́run ní jẹ́ hmm. àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run pàpà jẹ́ o hmm. àlàó ti lọ ọ̀dàgbére fáyé ọ̀pọ̀pọ̀ àwọn èèyàn tí wọn ò lè pe orí aago ni wọ́n bẹ̀rẹ̀ sí tẹ ọkọ̀ létí òde fìrìjọ gan ní inú ilé ọ̀pá-dòyìn ní ilé ìyá ilé tí Ògbómọ̀ṣọ́ eh, tí Akálà kọ́ sílùú Ògbómọ̀ṣọ́ àti inú rẹ̀ tó kọ́ sílùú Ìbàdàn ní Bódìjà láti lọ́ọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé báwo ni ọ̀rọ̀ náà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èyí tí ọ̀rọ̀ yìí ti ọ̀kàlà iná ni wọ́n ń sọ wípé àà àṣẹ ẹni tí kú bá ń bẹ lójú rẹ̀ kọ̀sẹ́ni tí ó rí kọ̀sẹ́ni tí yọ́ mọ̀ nítorí pé kébé iná ni ara rẹ̀ le kóṣákóṣá títí ó fi di ìgbà tí ọwọ́nú lé sùn tó sì di òórùn àná tí wọ́n rí i pé ẹni ńlá ó ti dágbére hmm. fún ayé o kódà wọ́n lòun gangan ó lọ sóde lọ́jọ́ sátidé tó kọjá lọ tó sì jókòó tó wo ìfẹsẹ̀wọnsẹ̀ nàìjíríà àti egypt <laughs> hmm. kó tó di pé bàbá ọbọ sí orí ibùsùn ẹ̀ tí wọ́n kàn di ní kùtù òwúrọ̀ àná tí wọ́n rí i pé ọ̀sára jáì díẹ̀ báyìí hmm. bàbá bá dágbére fún ayé o ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìbánikẹ́dùn ni ló ti lọ káàkiri láti mọ kí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo àwọn ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ àti àwọn mọ̀lẹ́bí Christopher Adébáyọ̀ Alao Akala ẹni tó fi ìròyìn ránṣẹ́ lóko ààrẹ wa Muhammadu Buhari Fẹ́mi Adésínà iná ló sọ ọ́ wípé a bẹ́ẹ̀ bá ń fi ọkàn tọkàn tara ṣiṣẹ́ ṣèjọba akala nọ́mbà one lọ́jẹ́ o arẹwà muhammadu buhari nínú iṣẹ́ ìbánikẹ́dùn tó fi ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí alao akala ó sọ pé ẹni tó ti ṣiṣẹ́ ní abẹ́ iléeṣẹ́ ọlọ́pàá rí tó sì tún di ipò gómìnà mú tó jẹ́ wípé olóṣèlú tí ò ṣe fi ọwọ́ rọ́ ìní adébáyọ̀ alao akala tó jẹ́ wọ́n ní àwọn àtìrandìràn ẹni tá àti ìbí ni wọ́n máa ròyìn wípé ẹnìkan ṣe gómìnà rí tí gbogbo àráyé ti ń kó kìkì rẹ̀ sẹ́nitọ̀ Bọ́lá Ahmed Tinubu àwọn náà sọ tí wọ́n bẹ̀ ọ́ wọ́n ní àkókò táwọn nílò rẹ̀ láti yanjú gbọ́nmẹ́gbọ́n èyí tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́ọ́ fáyé gómìnà Yàyà Bello ti ìpínlẹ̀ Kogi òun náà sọ ó ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ àti pé ibi tí irin bá ti kọjá tí gbó ti jù ní ọmọlẹ́rìn lọ́rọ̀ Adébáyọ̀ Aláwakálà tá a bá ń sọ ń pa àwọn èèyàn tó ń ṣàkóso àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà Gomina káyọ̀dé fáyẹ̀mí ti ìpínlẹ̀ èkìtì ó ṣàpèjúwe àláwọ̀ àkàlà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé òṣèlú ìwọ jẹ kémi ọjẹ tí kì í ṣe gbóngbòngbóng pẹ̀lú ẹnikẹ́ni òun náà ni àláwọ àkàlà jẹ́ afẹ́nifẹ́re sọ ti wọn àwọn gómìnà gómìnà sọ ti wọn ẹni tó ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ rí bàbá olúńlọ́yọ̀ àwọn náà sọ ti wọn òyìnlọ́lá wí tiẹ̀ ìwé ìròyìn kún láàárọ̀ tí ò ní ọ̀ bá a sì mọ̀ bá tètè tẹnu ìmọ̀ tí ìwé ti ń bẹ wájú báyọ̀ tó sọ ń pa rẹ̀ káàtó tó padà sójú òwe yìí. gbogbo àwọn tí wọ́n jẹ́ ìkànlú pàápàá láti ilẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ń kẹ́dùn pẹ̀lú gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ ìlú Ògbómọ̀ṣọ́ àti mọ̀lẹ́bí olóògbé Alao Christopher Adébáyọ̀ Àkàlà kí ọba Èdùmàrè kí ó fi ọ̀run re kó fi kẹ́ ẹni re tó lọ ẹ jẹ́ àsomọ́wájú kí a sínú agbo wa níbi tí a ti rí ìròyìn lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard níbẹ̀ ni Lawan ẹni tí í ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà ti sọ fúnjọba àpapọ̀ Nàìjíríà pé ó ti sú ọmọ Nàìjíríà gbèsè tó gẹ gbèsè kọ́ lélẹ̀ yìí o ìpani nípa àyà gbèsè lèmi rí tí Lawan sọ pé ó sọ àwọn ka èèyàn tọ́jú gbèsè ẹ náà ìwọ náà tọ́jú òpa tó ń gbé káàkiri irọ́ òwe nìkan <laughs> nǹkan ṣe bọ̀bọ̀ yìí o. ìgbẹ́ wà lẹ́yìn mẹ́wàá sí ọ ah, èwo ló wá dànù méjèèjì náà kò sí o ṣé gbèsè lọ́dà àti àbí pàkópà kò sí ètò dà bẹ́ẹ̀ rà bí gbèsè bá pọ̀ ju ìpípa alápá ayé náà ni. Ah, bẹ́ẹ̀ ni hmm. ọlọ́run má fi kankan kan nu méjèèjì ah, wọ́n ní Lawan ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà lọ sọ fúnjọba àpapọ̀ pé akitiyan ìjọba ò tó o bẹ́ẹ̀ náà ló tún ṣàlàyé lórí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó kan owó mo rò pé ó sọ̀rọ̀ débi gbèsè tí mẹ́nuwé ìròyìn tọ̀dọ̀ tiẹ̀ ni. Hmm, hmm ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà Senate ti sọ pé pẹ̀lú bí ètò ààbò bó ṣe ń fojoojúmọ́ mẹ́hẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀pọ̀ ẹ̀mí sì ń ṣòfò tí ẹ̀jẹ̀ ń sàn bàlà láwọn òpópónà kan nílẹ̀ yìí tí wọ́n sì ń ba dúkìá àwọn èèyàn jẹ́ ó ní eléyìí ń sọ pé ó ti ń sọ àwọn ọmọ Nàìjíríà bọ̀ o ń sọ àwọn ọmọ Nàìjíríà bọ̀ o nígbà tó ń sọ̀rọ̀ nílùú Àbújá olú ìlú ilẹ̀ wa ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin senate president òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí láòkò tí wọ́n ń ṣe pọ̀pọ̀ sísìn ayẹyẹ ọjọ́ bíi ọgọ́ta ọdún lé mẹ́ta sixty third birthday anniversary eléyìí tó jẹ́ ti senator Ahmad Lawan ń gba ọ̀rọ̀ kan ọlọ́jọ́ bí láti wá sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ ó ní mo dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wá bá ń kẹ́yẹ àti iṣẹ́ eh, ìkẹ́yẹ ìdùnnú lọ́tún lọ́sẹ̀ mo dúpẹ́ o àmọ́ ibi àti sunkún la ti ríran o ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nàìjíríà nílànà bójú bá ń pa ni àmọ́ ṣẹ̀yọ́ sára hmm. ṣẹ̀rí bí nǹkan ṣe ń rí yìí kò dùn mọ́ mi nú gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà kò sì dùn mọ́ ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà nú kẹ́sì wo àwísọ àwásọ wísù wísà àwásà wísù ó ti sún àwọn ọmọ nàìjíríà hmm. lórí ẹ̀mí wọn tí ń ṣòfò dúkìá wọn tí ń ṣòfò lójoojúmọ́ ayé lórí ètò ààbò eléyìí tó ti mẹ́rí láwọn ní ẹ wo ẹyìn oríṣiríṣi àwọn àwíjàre tí ń di wọ́n pààyàn lọ́tún ẹ̀ ń tọ́ fàárẹ̀ àwa nǹkan ṣe sí wọ́n tún pààyàn ló ṣe à n tó ṣeé ṣe kó fàárẹ̀ á tún wọ́n nǹkan ṣe sí àwọn ọmọ nàìjíríà tí wọ́n ti kún o lákùnya ó sì ti sú wọn fún ìdí èyí kí ìjọba àpapọ̀ nàìjíríà ó tètè jáwé sóbì kí wọ́n wá nǹkan ṣe sórí ọ̀rọ̀ yìí kó tó di pé gbogbo ẹ̀ yóò dojú po ó ní ní ti ẹ̀ka epo rọ̀bì pàápàá epo bẹntiró àti afẹ́fẹ́ gáàsì tá a fi ń sọ̀rọ̀ délẹ̀ yìí láwọn ni ẹ wo láàrin oṣù mẹ́fà sásìkò yìí à ń fi àtúnṣe o a sì ń fẹ́ kí ohun gbogbo ó rí bá a ṣe ń fẹ́ orílẹ̀ kan torí ẹ̀ka òun ni gògóńgò ọrọ̀ ajé àti ìgbòkègbodò ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí ó bá ti sí epo bẹntiró àti afẹ́fẹ́ gáàsì àwùjọ ti yìnrìn nù o ìròyìn yẹn ń mo jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ wá ṣẹwọ́ lápá ọ̀dọ̀ tèmi ni ẹ̀yin náà bẹ́ẹ̀ bá dójú ìwé ìkẹjọ Vanguard tòórọ̀ òní ẹgbà balance ẹ̀tọ́ wà ń bẹ̀ àwọn ọmọ nàìjíríà ti ń sọ pé ó ti sú àwọn o ìpani nípa àyà ojoojúmọ́ láwọn à ń sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ hmm. ọmọ wò wípé ta ni àpapọ̀ náà Ah. bàbá sọ pé ìjọba àpapọ̀ ta oh, ni ah, ìjọba òkè ní jẹ́jọba àpapọ̀ ìjọba òkè ìjọba àárín níjọba àpínlẹ̀ táwọn gómìnà wà ìjọba òkè ni a máa fi ààrẹ sí. Hmm. yes. so ẹ̀ka asòfin àti ẹ̀ka ìdájọ́ ìjọba kí làwọn ti hàn. máa lọ sí wo dáadáa tọ́ ọ máa kàwé tó máa. ó sì wo àní kọ́ ọmọ lọ ẹnìkan rò lọ́kàn ni pé ẹni tí ń sọ̀rọ̀ náà part of ìjọba àpapọ̀ ni. ṣé pé ìwọ ṣèjọba rí ni wọ́n ṣèjọba lé ọ lórí ni <laughs> ọmọ fọkàn sí pé bóyá nígbà tó ti kàròyìn ìpakúpa tí ń para wọn pé bóyá ọkùnrin yóò ka ìròyìn ó ń gbèsè. o mo rò pé òun lọ́kàn lọ́dọ̀ rẹ̀ torí pé mi ọlọ́run gbèsè ìlé tó máa ka gbé. nínú january la wa o. ọkà o iṣẹ́ taran ẹ̀kọ́ kí pakọ̀ bó ti ráàyè mú mi kọ́ ah, wa padà sí. yọ wàá jọ lójú pé wà láì tá a bá láàbò ní ọ̀la làmú èmi kọ́ ni wọ́n kà yùn ìròyìn gbèsè wọ́n kàn sá sọ pé ó ti sú àwọn náà ni bó ti tó gẹ́ báyìí. ó dà bọ́ ọ bá abẹ́rẹ́ ìkọ̀ fún aṣọ kọ̀ọ̀ka. ọlọ́run wà ní jẹ́ kí n ráyè rẹ̀ kò sí wàhálà dábì lórí ẹ̀ ẹ já dàgbà ọ̀nà bòmí. dábì lórí ẹ̀. lórí twenty twenty three presidency báyìí wọ́n ní àwọn yẹn ti wà á kánná mọ́ ọ̀sìn bájò lọ́rùn báyìí ó pé ah ọ̀ gbọ́dọ̀ mọ́ díje tàì díje bó o kódà a gbọ́ pé ẹgbẹ́ CPC AMPP àwọn tí wọ́n wà níbẹ̀ pé wọ́n tún ti sokun wọn gírí pa lérí ẹgbẹ́ òṣèlú APC gbogbo kìràkìtà tí ń lọ lóde láti mọ ẹni tí yóò bọ tẹsẹ̀ bọ bàtà èyí tí ààrẹ Muhammadu Buhari tó bá bọ́ sílẹ̀ lọ́dún 2023 ọ̀ ń fọnà sójú lójoojúmọ́ ni o ní Àbújá ti ṣe Federal Capital Territory àti yíká àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn èèkàn olóṣèlú tí wọ́n lágbára àwọn powerful politicians àti àwọn èèyàn tí wọ́n ń làmìlaka sí wọ́n sì nífọ̀n lè kánná láwùjọ la gbọ́ pé wọ́n ti ń lọ rèé bá igbákejì ààrẹ wa Yẹmí Ọ̀sínbàjò ṣe ìpàdé pé àà èé ti jẹ kíní ti yí gbirigbiri ó ti yí kan ọ̀nù o kì í kan ni ká yẹrí ó ti bá ọ báyìí o ò sì gbọ́dọ̀ má díje wọ́n ní ṣùgbọ́n Hmm. títí títí di àkókò báyìí náà sì ni ẹni tá a wí ìlọ́dákẹ́ láì fèsì sí gbogbo àwọn nǹkan èyí tí wọ́n ń wí wọ́n ní ní ọjọ́ ajé èyí tí ó kọjá lọ yìí ọ̀sẹ̀ bàjò lẹ́ni tí ó ní ẹnìkan tí ó náà máa ń farati ṣé wọ́n ní ìtòrò tó so tí ò farati gì hmm. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ni ó fẹ́ dànù wọ́n ní ẹni tó fi ara tì tí a mọ̀ gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ti bóde láti sọ pé òun fẹ́ ṣe ààrẹ lọ́dún 2023 àá ti ṣèyí sí o ìwà lọ́rọ̀ náà níwájú Yẹmí Ọ̀sínbàjò a ti gbọ́ kí èmi kí ẹni tó jẹ́ pé aláfẹ̀yìntì mi kó lòun nífẹ̀ẹ́ sí nǹkan kémi náà tó wá mọ́ bá ṣe fanfa bóyá yòó lọ́jẹ́ kó dákẹ́ tí ò jẹ́ kí ó fọ̀m báyìí wọ́n á ń sọ̀rọ̀ nípasẹ̀ pé àbẹ́sìn lọ́fẹ́ di lọ́wọ́ ni ẹnìkan tó wà nù ẹgbẹ́ òṣèlú wọn náà lọ sọ pé kó tó di pé Tinubu ó kéde wípé òun fẹ́ ṣe ààrẹ lọ́dún 2023 ẹni tí ṣe igbákejì ààrẹ lọ́ọ́lọ́ báyìí làgbọ́ pé àwọn ẹgbẹ́ kan wọ́n ti bẹ̀ sí káàkiri lẹ́gbẹ́jẹgbẹ́ yíká orílẹ̀-èdè nàìjíríà nínú òṣèlú pé kó wá kópa nínú àwọn tí ó jọ figagbága láti díje fún ipò ààrẹ lọ́dún 2023 ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣirò wọn tí a gbé kalẹ̀ wọ́n ní ẹ̀sìn gangan yóò kó ipa pàtàkì lórí ẹni tí ó bá bọ́ sí ipò gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2023 ìgbákejì ààrẹ wa wọ́n ní wọ́n ti sọ fún un wípé kò sí ọ̀nà míì tó fẹ́ dàgbà báyìí kódà pa bí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá lòun ó gbégbá ìwọ náà kò sí nǹkan kan tó di ọ lọ́wọ́ ìdè ńlẹ̀ kò ṣe gẹ́gẹ́ bí ọmọkùnrin láti kópa níbẹ̀ ṣùgbọ́n àbálọ àbábọ̀ rẹ̀ kò tí ì sẹ́nì kankan tó lè sọ bóyá o ẹni tá a wí yóò ní ọtẹ̀ ńlọ́rùn ni àbí yóò sọ pé ẹ̀wò òun ò lè fi gígójú olóore tòun ọ̀ gbogbo ojú ni ń wò ó Yẹmi Ọ̀sínbàjò ọ̀dákẹ́ báyìí àmọ́ ti èyí tó fẹ́ ṣe ń bẹ̀ ọ́ inú ìwé ìròyìn ti Daily Sun ni wọ́n kọ sí. Hmm. lórí twenty twenty three àti nbo ni wọ́n ti fa ọmọ oyè kalẹ̀ tá gan lọ́mọ oyè ọ̀hún Umahi wọ́n ní ọ̀rọ̀ tó sọ sínú ìwé ìròyìn bíi ijọ́ mélòó kan tá a kà lánàá wọ́n ní Ohanaeze Ndigbo àtàwọn èèyàn láti apá àárín gbùngbùn nàìjíríà middle belt wọ́n ní wọ́n faramọ́ pé kó jẹ́ pé ẹ̀yà àgbò ni wọ́n ti fa ọmọ yìí kalẹ̀ ìròyìn rèé o tọ̀ bí wọ́n ṣe kọ́ náà là á kà á ẹgbẹ́ ojúlówó ọmọ bíbí ẹ̀yà ìgbò ìgbò socio-cultural ti cultural organization tá a mọ̀ sí ọ̀hánèzè ndí ìgbò àti ẹgbẹ́ tí mo gbẹnusọ fáwọn èèyàn láti àárín gbùngbùn nàìjíríà middle belt forum MBF wọ́n ti panupọ̀ lánàá pé àwọn faramọ́ ọ̀rọ̀ tí Omahi tí ọ̀sọ̀ Dave Omahi òun náà ni gómìnà ìpínlẹ̀ Ebonyi lápá ìlà oòrùn Nàìjíríà ọ̀rọ̀ tó sọ ni pé kí wọ́n fààyè gba àwọn èèyàn láti apá ìlà oòrùn Nàìjíríà pàápàá ẹ̀yà àgbò kí wọ́n fa ààrẹ kalẹ̀ lọ́dún 2023 eyín bí a ò bá ní fọwọ́ bo ìdájọ́ òdodo àti ìlànà pín in dọ́gba bí a bá ní fọwọ́ bò mọ́lẹ̀ ká sì mọ díbọ́n bíi pé gbogbo ẹ̀ ti dá a tán yányán ntí umahi sọ ntí ẹnu ṣẹ́rí lórí tẹlifíṣàn arise eléyìí tí wọ́n pè sí kọ́ wá sọ̀rọ̀ lórí èròǹgbà rẹ̀ àti twenty twenty three ńbẹ̀ ló ti lámọ́lẹ̀ pé òun ní ìsìn òun fẹ́ gbé àpótí ìbò bí ààrẹ ẹ sì mọ bí òun ti wá lẹ́yìn àgbò bí àbá ní ṣèké tá à ní rẹ́ èèyàn jẹ nílẹ̀ yìí kò sẹ́ni tí ó mọ̀ pé ẹ̀yà àgbò òun náà ní ipò ààrẹ tọ́ sí tọ́yẹ ọ̀fà ọmọ yìí kalẹ̀ ní ọdún 2023 èmi náà sì rèé mo fara mi kalẹ̀ láti sìnlú láti ẹ̀yà àgbò kò sì sí ní dé èèyàn ní láti dipò ààrẹ tírú wa ò ní agbájúmọ̀ agbayi a sì ní sẹ́ńjì lápò náà níwọ̀nba tíya kí hmm. wàá ní wọ́n ní ti dave umahi tó sọnù àwọn ẹgbẹ́ Ohanaeze Ndigbo àti ẹgbẹ́ tí ń gbẹnu sọ fún àárín gbùngbùn ilẹ̀ Nàìjíríà àwọn náà ní àwọn gbáyà o àwọn sì fi ẹ̀yìn pọ́n lórí ọ̀rọ̀ yìí kó gọ́n sọ̀n Ìgbò gangan ló yẹ kó fa ọmọ òye kalẹ̀ bí ààrẹ ní ọdún 2023 kódà ọ̀rọ̀ tí gómìnà Ebonyi tó sọ so, ọ̀sọ́ débi pé inú ẹgbẹ́ APC tí òun ṣẹ̀ṣẹ̀ dé iní ìsìn lóòótọ́ o tọ̀ntọ̀ntọ̀ntọ̀n JJC ni òun ń bẹ̀ o àmọ́ ẹ má jẹ́ atanra wa o bí orí ọlọ́run àti àánú ọlọ́run bọ́ bá sì jìbò yàn èèyàn mọ̀ ṣe ntí ẹni tí ń bẹ lẹ́gbẹ́ ò lè ṣe ni ni mo fi ní igbá bá pé mo ṣẹ̀ṣẹ̀ dé ṣẹ̀ṣẹ̀ dé ni mí sí APC bá a bá tì mo ṣẹ̀ṣẹ̀ dé yìí ṣẹ̀ṣẹ̀ dé ẹ ṣe apá abo ẹkùn bo ni oyè ààrẹ tọ́ sí ní twenty twenty three kámú yìí sàbí ogun bàbá sì ti ṣe ìṣọ̀kan Nàìjíríà ò ní yìnrìn Ọ̀hánèzè Ndigbo àti ẹgbẹ́ láàrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà Middle Belt Forum wọ́n faramọ́ ọ̀rọ̀ tí Umahi sọ so, pé ẹ̀yà ìgbò ní kọ́ fọmọ oyè kalẹ̀ ní twenty twenty three ìròyìn yẹn pọ̀ ọ̀pọ̀ o ọ̀pọ̀ mọ̀yà ka díẹ̀ torí yín ni o. ọ̀yà ẹ jẹ́ ká tún lọ síbi àríyànjiyàn tó ṣẹlẹ̀ láàrin àgbà méjì lórí epo <clears throat> èyí tí rin gbede ní Niger Delta lórílẹ̀‐èdè Nàìjíríà alàgbà Adébánjọ bàbá Ayọ̀ Adébánjọ ti ṣe adelé olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ìhàlẹ̀ kútu òjìrì bí ó náà ni ó ti sọ̀rọ̀ báyìí ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ ààrẹ òkìkíọlá olúṣẹ́gun ọbásanjọ́ wípé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ o ó dùn gbọ́ létí ṣùgbọ́n kò ṣeé tẹ̀lé o kí ni tó ń jáde lẹ́nu wọn báyìí bàbá ayọ̀ adébánjọ ní àná òde yìí ìlú sọ ọ́ wípé ọ̀rọ̀ tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà olúṣẹ́gun ọbásanjọ́ tó sọ wípé ipò tí ń bẹ ní apá ìhà niger delta nàìjíríà ló ní ní ah, ah, ah, báwo láti róòtọ́ ọ̀rọ̀ tí a mọ̀ sẹ́wélé lórí báyìí wípé ọ̀rọ̀ tó jáde látẹnu ọbásanjọ́ kọjọ́ o kódà ó ń béèrè lọ́wọ́ ọbásanjọ́ ni wípé sẹ́yìn wá já sí wípé ńgbà tí epo tó wà ní niger delta ọlọ́run ti mọ̀ wípé nàìjíríà ni ó ní tó 1914 ṣé epo yóò ti wà ńbẹ̀ wọ́n tó so àtòkè àṣàlẹ̀ join together papọ̀ kó tó mọ̀ jẹ́ nàìjíríà èé ṣe gan-an táàrò tọrọ̀ tá à ní lè sọ gangan ná Ọbásanjọ́ nínú ìwé kan ìwé ìròyìn kan níjó ní ìhín tí kìí ṣe ìwé ìròyìn Nigerian Tribune ló sọ pé epo ti ń bẹ ní Niger Delta epo yìí ti Nàìjíríà ni àti pé bàbá Edwin Clark tí ó ń sọ̀rọ̀ àwọn mọ̀ọ́mọ̀ fẹ́ sọ fún ni pé bàbá ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ wọn ní inú burúkú làgbà ní ọ̀rọ̀ burúkú ọ̀gbọ́dọ̀ ti ẹnu àgbà jáde nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nínú ilé ẹ̀ wà ní Èkó lánàá òde yìí olóyè ayọ̀ adébánjọ ni ló sọ wípé ìhà tí ààrẹ tẹ́lẹ̀ olúṣẹ́gun ọbásanjọ́ tó kọ sí ọ̀rọ̀ epo tó wà niger delta léyìí tó bẹ̀rẹ̀ sí ní lọ́rọ̀ yìí pé àkíyèsí wà sí igun òfin ọdún 1960 àti 1963 léyìí tí ó sọ pé lórí àwọn nǹkan èyí tí ọjẹ́ ti àlùmọ́ọ́nì lẹ̀ tí wọ́n ní yọ gbọ̀njẹ́ torílẹ̀‐èdè nàìjíríà wọ́n nínú ìròyìn ọ̀hún ìpàdé oníròyìn tí bàbá ayọ̀ adébánjọ tó ṣe lẹ́kọ̀ọ́ láti rí àwọn èèyàn kan nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re bíi sẹ́nitọ̀ fẹ́mi òkúròmù olóyè supọ̀ ṣonibare ọ̀jọ̀gbọ́n ẹ̀bùn ṣónáyà olóyè túndé ọ̀nàkọ̀yà olóyè lánrè anjọláyà alhaji abdullahi adébáyọ̀ iná ọ̀làjì àtàwọn yòókù bàbá adébánjọ ó ṣe àlàyé ilẹ̀kùn o lórí bó ṣe yẹ kí nǹkan ọmọ rí àti wípé bó ti ò ká dàálẹ̀ ká tó sàtó ká ju abẹ̀bẹ̀ sókè nígbà ẹgbèje wọn níbi pẹlẹbẹ ni ọmọ fi lólè o ta ni ọmọ pé àpáàdì tó dojú dògiri tògiri ní í ṣe àwọn èèyàn tó wà ní ìhà Niger Delta àwọn ọlọ́run fi kíní ìkẹ́ kí Nàìjíríà kó tó pé yọmọ jẹ́ Nàìjíríà ogun nanana ọ̀pọ̀ ẹ̀yin ọ̀fẹ́ ka díẹ̀ sí ẹ lọ sínú òwe ìròyìn ti Nigeria Tribune láàárọ̀ yìí ṣe wá rí ìsàlẹ̀ rẹ̀ mò ń rí ìròyìn kan bẹ̀ tí wọ́n sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti ṣetán báyìí láti máa bọ́ lọ́mọ bọ́mọ rẹ̀ wọ́n ní nine million àwọn ọmọ jèsì tó wà níléèwé ni wọ́n mọ̀ fún ní oúnjẹ láwọn iléèwé èyí tí ó tó bí ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàléláàádọ́ta fifty three thousand public schools yíká orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní akitiyan tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń ṣe láti rí wípé ìfẹsẹ̀múlẹ̀ yóò dé bá ètò fífún àwọn ọmọléèwé lóúnjẹ pé ó tún tẹ̀ síwájú tí wọ́n sì ro lágbára sí i wọ́n ní ní ọjọ́ ajé èyí tí ó kọjá lọ yìí iná ni wọ́n tún ro lágbára pẹ̀lú fífi ẹnu sọ ọ́ sí wípé àwọn ò rè dájú pé ìṣàkóso tí ń bẹ níta yìí wọn àní wọn bá àwọn ọlọ́mọ bọ́ ọmọ wọn nínú iléèwé bí wọn ó ṣe máa wọlé fún ti sáìtò ẹ̀kọ́ tọdún 2022 yìí yíká orílẹ̀-èdè nàìjíríà wọn ní èròǹgbà yìí ni wọ́n ní lọ́kàn wípé yóò tó mílíọ̀nù mẹ́sàn-án àwọn ọmọ tí wọ́n jẹ gbádùn oúnjẹ yìí ní àwọn iléèwé bíi ẹgbẹ̀rún mẹ́tàléníàádọ́ta yíká orílẹ̀-èdè nàìjíríà mọ̀ ń káròyìn ọ̀hún sẹ́yìn kan náà ọ̀gbádùn rẹ̀ ni ọ̀gbádùn ròyìn ni. Ah, ah, èmi kọ́ ni mo fẹ́ gbádùn ẹ̀ àwọn èèyàn ní gbádùn ẹ̀ àwọn èèyàn ló kí n tèmi. ibi mo kàdé ò jẹ́ ìsẹ́rí padà. ó jẹ̀bi torí bí mo ṣe ẹ̀ẹ́dẹ́gbọ́n àwọn ẹ̀dá wà nínú àwọn tó fẹ́ jàǹfààní jẹun ọmọ tiẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé fọ́ọ̀mù ẹ ló ń jẹ ń lé ni <laughs> torí mo rí pé inú rẹ dùn sí ròyìn kò tiẹ̀ yé mi <laughs> inú rẹ dùn kí wọ́n tó gbé dámúlò oúnjẹ ṣeéṣe kó ti tán o gbọ́. ó ṣe é ṣe ìrọ̀mọ̀ gbọ́dọ̀ engine náà. ẹjọ́ kárí ẹjọ́ ẹjọ́ kárí káàkiri kọ́ máa jẹ́ pé just a fraction náà ni wọ́n pe ah, oúnjẹ wọn mọ̀ ń jẹ lọ́dọ̀ wa. Hmm? èèyàn ń gbọ́ èèyàn ń gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ah. àwọn àdúgbò tí wọ́n ti ń fún ọ hmm. èèyàn ń gbọ́ ọlọ́run ó jẹ́ ọ kárí. àmì o àdọ́fọ́ mm. ẹ àbẹ eléyìí ò pé ọmọ gbòóúnjẹ fọmọ rẹ rere sukuu. èyí ò pé kọ́ ọmọ fọmọ lówó oúnjẹ pé wọ́n ti láwọn tọ́ra wo òbí mi tí wọ́n dẹ̀dẹ̀ nù pé wọ́n ti láwọn ọmọ. bí wọ́n ní wọ́n fún yín lóúnjẹ. bí wọ́n ní wọ́n fún yín lóúnjẹ owó ni wọ́n ní wọ́n fún yín. tètè kọ́ ọ bọ́ ọmọ rẹ ọmọ jà wóró kó mú ọmọ bí wọ́n bá wá fún wọn sí èèní ni èyọ. àbí òṣèlè ni ó gbé wálé. kẹjọ tó wò. ajá balẹ̀ ajá balẹ̀. single day. time I pray, I'll be missing. ṣe o èyí ká ilé ẹ̀rí ti wó olóyè ọ̀làtúnjì adẹ́nìyí adẹ́rọ̀jú sotí ah! yà tán nìyẹn ikú o ṣe yìí tán kòkòrò jẹ́ kí n bá wọn gbádùn òbí tó gbó kákáká ikú o sì jẹ́ kí taya tọmọ tẹbi tara tọ̀ rẹ̀ tìyẹ kan ó gbádùn ẹ tó bí wọ́n ṣe fẹ́ kó tó dìpọ̀ mú ọ lọ ojoojúmọ́ ló ń dàbí àlá lójú wa ìyàwó rẹ̀ ń béèrè lọ́wọ́ wa wípé ta ni ó wàá ṣe bí Ọlátúnjí olólùfẹ́ òun tòótọ́ àwọn ọmọ ní ta ó dàbí bàbá àwọn tí kì í fọ̀rọ̀ ọmọ ṣeré ìdáhùn wa sí wọn ni pé gbogbo wa pátá làá lọ́jọ́ àjíǹde níbi tí ìpínyà ò ní sí mọ́. ètò ìsìnkú thursday ọ̀sẹ̀ yìí ni service of song ní manhattan event center ẹlẹ́yẹlé road jericho ìbàdàn ìsìnkẹ́yìn ó wáyé lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí bákan náà ní all saint church off jericho road jericho ìbàdàn àwẹ̀jẹwẹ̀mú tẹ̀lé ní jogo center liberty road ìbàdàn. ọ̀làtújì àdéníyì àdéròjú bá a ṣe fẹ́ ọ tó jésù fi ọ jù bẹ́ẹ̀ lọ olùkéde àwọn ọmọ. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wàásù ewé fún mi lè oje rèé alọ́jà ò yá. ẹ ọjà àyà bíi ti túmọ̀ sí pé ọ̀mọ́ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos ìyẹn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláwùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. ìwọ ni mo kọ̀rọ̀ kí ló dé sí ojoojúmọ́ làwọn èèyàn kún fún testimony àwọn tí wọ́n ń wá síbi iṣẹ́ òru ìpàdé aláwárí ayé mi tí máa ń wáyé ní gbogbo friday kejì oṣooṣù lórí òkè bàbá òmìnirin tóṣù ìmọ̀ tó ti dé friday fourteen oṣù ìsìn ni ọwọ́ agbára tọ́lúwa fi ṣàwárí àkẹ́ tó bọ́ sómi ń jò ní ńlọ́lúwa fẹ́ lò láti ṣàwárí àwọn ẹrẹ tó ti bọ́ sọnù tí ó sì fi lé ọ lọ́wọ́ níbẹ̀rẹ̀ ọdún tuntun twenty twenty two so wá rí i pé ọwọ́ ẹ̀ ló kù sí àfikún wà ń bẹ̀ olúwa lu àwọn àránṣẹ́ rẹ̀ wòlíì ọláyíwọlá olúwa dámilọ́lá ń bọ̀ àtọ̀pọ̀ àwọn àránṣẹ́ ọlọ́run míì bùnmi akí kíá àtàwọn general choir sí anes afàdúrà jagun ṣẹ́gun ní àmọ́ forífọwọ́ olúwa sọ̀kalẹ̀ lábẹ́ àkóso mo senior adégbọlá his eminence and bishop dr ezekiel olúṣọlá ajẹ́wọlé the second general overseer ni ó máa gba gbogbo èèyàn lálejò ní dédé aago mẹ́wàá alẹ́ nìṣòro ó máa bẹ̀rẹ̀ ní kérúbù and seraphim church orí òkè olúwọ́tẹ̀dó afàdúrà jagun ṣẹ́gun orí òkè bàbá wòlíì òmìnirin adékọ́lá ìyànàgbàlá àkọ́kọ́ ìbàdàn nínú ìṣòro ta wí yìí jésù fẹ́ ṣàwárí rẹ̀ tiẹ̀ náà káìsàn má ṣe wa kó má ṣe yẹ fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òtẹ̀ní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wá wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́pọ̀ mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì délé pàdí mi tó já e jù. wàá ṣeré ọmọ ìyá mi. <laughs> Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ wọ́n mójúlẹ́jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò lọ́kẹ́dẹ́ ayọ̀nà fún gbogbo pẹ̀lẹ́ operation seven to seven. operation seven to seven ìpàdé alágbára ẹlẹ́ẹ̀kan lọ́dún tó máa ń mìlú tìtì fún iṣẹ́ àmì àti ìyanu. operation seven to seven dela event and conference center yóò tún kún fọ́fọ́ tinú tòde lọ́dún yìí. operation seven to seven gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ kú operation seven to seven ògùn aṣẹ ìdè ajá tẹ̀símúnì àkúlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́. operation seven to seven ọlọ́run pásítọ̀ mrs ẹ̀bọ́lú ọlúwa ṣèyí bá Abubakar JP yóò tún ṣe kọjá bíi ti ṣe lọ́dún yìí. Operation seven to seven it comes but just once in a year a spiritual gathering that people always look forward to see. A moment of worship and prophecy. Operation seven to seven holds at Event and Conference Center, Sanguele Ele Road, opposite Gbaremu Market, Ibadan on Tuesday twenty fifth January twenty twenty two at seven pm to seven am. Operation seven to seven host is Pastor Mrs. Eboluwa Oluwaseyi Bakare JP. For further information call 08035 two three four four three five operation seven to seven. ti pọ́ńpì concept àti délùú ìbàdàn àti pọ́ńpì kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o retí retí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre ní fún gbogbo ẹni tó fẹ́ra lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. tàǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́ dúró láti di lọ́nlọ́ọ̀dù lálẹ́ di lọ́dún tuntun. tó o o tún máa kọ́ sí i. yẹrẹ tẹ̀síwájú tí pọ́ńpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ gbàgbẹ́. tí pọ́ńpì tẹ́rẹ̀ títí dé. a ní ìbàdàn àti dé. tí pọ́ńpì concept developer that cares. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Spa àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ṣayẹyẹ, tábà ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ṣayẹyẹ, tábà ṣàríyá. Ìfẹ́ ìgbọ́pọ̀ sí ń bẹ́ẹ̀. tábà ń àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ́ẹ̀. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ kádákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn ajá balẹ̀ ajá adondo ẹjẹ́ ní ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu gómìnà wọn bẹ̀ ó ti sọ̀rọ̀ ó ní káwọn èèyàn mọ̀ mọ̀ dá òfin ṣe lọ́wọ́ ara wọn lórí ìpani nípa àyà táwọn darandaran ti ń daran pààyàn tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ondo ẹ káàbọ̀ padà lẹ́yìn tá a ti kọ́kọ́ lọ rí ìtajà ẹ wò ajá àbálẹ̀ ń tẹ̀ síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé ẹ̀ aago mẹ́sàn-án àbọ̀ lọ́kọjá àṣẹ́jú mẹ́ta yìí bẹ́ẹ̀ sì pa aago mẹ́wàá kù ṣẹ́jú mẹ́tàdínní ọgbọ̀n omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ní í ṣe lórí bí àwọn darandaran ṣe ń daran pààyàn ní ìpínlẹ̀ Ondo tí ọ̀rọ̀ sì ti fẹ́ fọ̀nà ojú gómìnà ti rọ àwọn aráàlú ń bẹ̀ pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ náà òkun èèyàn ruru kéèyàn ọ̀wọ́ ruru o kí wọ́n dákun kí wọ́n mọ́ dá òfin ṣe lọ́wọ́ ara wọn gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu àná ní dìrẹ́bẹ̀ sí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ aráàlú ní ìpínlẹ̀ Ondo pé kí wọ́n máa mú olóbó ta àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n bá ti rí èèmọ̀ tó fẹ́ kàn wọ́n láti paṣẹ àwọn tí ń dẹ̀mí ẹni légbodò láwùjọ wọ́n ní yàtọ̀ sí pé kíkálukọ́ wá sọ pé ọwọ́ àwọn làwọn ò ti máa dá sèríà fún ẹni ọwọ́ àwọn bá tẹ̀ à Rótìmí Akérédolú ní rárá o kí wọ́n má ṣe bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí aráàlú kí wọ́n fi iṣẹ́ òun kí wọ́n fi ran ikọ̀ aláàbò àtàwọn òṣìṣẹ́ agbèfọ́ba ti ń bẹ ní ìpínlẹ̀ Ondo ó ṣàpèjúwe pípa táwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ìlú kan ń pa àwọn èèyàn lẹ́nu lọ́lọ́ yìí ló kọ pé àwọn ń darán kiri ó ṣàpèjúwe ìwà bẹ́ẹ̀ bíi ìwà ẹranko ìwà ẹ̀hànà àti ìwà eléyìí tí ó farajọ ọ̀tá ọlọ́run pọ́nbéré Rótìmí Akérédolú ṣe ìrántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe ìrántí ń jò ní lọ́ka ọ̀rọ̀ lọ́ka bí òfin ṣe tí àwọn èèyàn tí wọ́n pera wọn ní bandits ẹ̀hànà tọ́là lúwọ̀lú tọ́là lẹ̀wọ̀lú pé káwọn bandits ọ ṣọ́ra wọn o kí ẹnikẹ́ni bandits ọmọ súnmọ́ ìpínlẹ̀ Ondo àti agbègbè kankan tó yí ìpínlẹ̀ ọ̀hún ká kí àwọn èèyàn tí sì ń ya abo oko olóko tí wọ́n ń jẹ wọ́n lóko oorun ṣe wọ́n lè ṣe kánnábúṣẹ́ kí wọ́n ṣọ́ ara wọn àti pé ẹnikẹ́ni tó ríru bẹ́ẹ̀ ní agbègbè ẹ̀ kó tètè jábọ̀ rẹ̀ fún àwọn òṣìṣẹ́ aláàbò orí ìyẹn ni wọ́n wà lọ́wọ́ làwọn là lórí ìṣẹ̀lẹ̀ míì tó ń kọlura wọn léyìí tí ìròyìn ń gbé wípé ìpani nípa àyà ò dá ọ́ dúró ní ìpínlẹ̀ Ondo bó tiẹ̀ jẹ́ pé ikọ̀ aláàbò àmọ̀tẹ́kùn àwọn náà ò sinmi láti máa gbéná wojú àwọn ará bíhun àmọ́ síbẹ̀ náà ó dàbẹ̀ ń pé water one pass gàrí níbẹ̀ àmọ́ lérí bẹ́ẹ̀ gómìnà ti ní àwọn òṣìṣẹ́ aláàbò náà ní kẹ́sì fi ṣẹlẹ̀ fún ẹ má dá òfin ṣe lọ́wọ́ ara yín ẹ má sì dá sèrí àdá lọ́wọ́ ara yín o àmọ́ ìjọba ò wá ní sùn ìròyìn yẹn jù bẹ́ẹ̀ látòǹdó ni mo ti mú wá sípínlẹ̀ ọ̀yọ́ ojú ìwé kẹwàá Vanguard ni wọ́n kọ sí. bákan náà gẹ́lẹ́ ni wọ́n kọ sínú ìwé ìròyìn ti Daily Sun tó náà jáde láàárọ̀ tòní pé wọ́n má ṣe ìdájọ́ látọwọ́ ara wọn èèyàn hmm. gómìnà ìpínlẹ̀ Ondo ló sọ bẹ́ẹ̀ fún àwọn aráàlú nínú ìròyìn tó wà lókè rẹ̀ hmm, kọ́lọ́n kó ni yọ lórílẹ̀‐èdè nàìjíríà o hmm. wọ́n ní masaka kí ni jẹ́ bẹ́ẹ̀ náà. ṣíṣe ní kanambusẹ ni. ee ṣakaṣaka wọ́n sàwọn èèyàn ṣakaṣaka ní naija wọ́n nítorí pé àwọn kànáńkórí agbébọn wọ́n ní wọ́n pa èèyàn mẹ́tàdínlógójì wọ́n sì kanna lu ilé àwọn èèyàn ńbẹ̀ àwọn agbébọn la gbọ́ pé wọ́n tún gbòòrò ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ ti niger ní ọjọ́ tuesday ìjẹta nígbà tí wọ́n gbẹ̀mí èèyàn mẹ́tàdínlógójì lórí níta lè pè ní ìpadàbọ̀ láti wá gbẹ̀san láti ọ̀dọ̀ àwọn àgbẹ̀ kan àti àwọn ikọ̀ ojúlàlá kan fi sọ́rí tí wọ́n pàdé ẹ̀ nínú àwọn agbésùmọ̀mí tó wá fún wọn lákàmọ́ lọ́jọ́ ẹtì jímọ̀ ètí ó kọjá lọ wọn ní ètò wa ṣẹlẹ̀ báyìí aago mọ́kànlá láwùrọ̀ ni wọ́n yabo agbègbè Nakuna wúrúnkúṣí ní ìjọba ìbílẹ̀ ṣèrórò tó wà ní ìpínlẹ̀ Niger ńbẹ̀ nígbà tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n wà nínú oko láti lọ rèé mọ́ kó àwọn nǹkan orí oko wọn ni la gbọ́ pé wọ́n yọ sí wọn gèjà tí wọ́n kọ́kọ́ han orí bíi mẹ́wàá sọnù níbẹ̀ wọ́n ní lẹ́yìn nẹ́ńbà bíi ogún bíi ọgbọ̀n ní ìrònàrònà ní wọ́nkóṣe èèyàn mẹ́rin tí wọ́n jẹ́ inú mọ̀lẹ́bí kan náà la gbọ́ pé wọ́n pa sí inú oko ẹ̀ wò kọ ìròyìn ọ̀sẹ̀ máa ká lọ síwájú ọkàn létí hmm. bákan náà wọ́n ní àwọn agbébọn náà wọ́n tún pa èèyàn mẹ́tàléní ogún ní plateau ọ̀wọ̀ ẹ bá ń wá ròyìn gidi eh. ẹ bá ń wá ròyìn gidi. Ah, ká wá ròyìn gidi hmm. ok. ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní látàrí àti ṣe àyẹ̀wò fún àwọn èèyàn tí wọ́n fẹ́ díje fún ipò gómìnà níbẹ̀ báyìí ẹgbẹ́ òṣèlú alábùradà PDP wọ́n ṣàyẹ̀wò fún Adeleke àti Ògúnbíyì pẹ̀lú àwọn míì ẹgbẹ́ People's Democratic Party PDP lánàá wọ́n ṣe àyẹ̀wò fún sẹ́nitọ̀ Adémọ́lá adeleke Akin Ògúnbíyì fún ètò ìdìbò sí ipò gómìnà èyí tí yóò wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ wọn ni sọ pé àwọn méjèèjì ni wọ́n pè pé kí wọ́n mọ̀ bọ̀ wá sí iwájú ìgbìmọ̀ onídàájọ́ Mohammed Adoke àti délé adélékè emmanuel olùṣeyẹ dọ̀tun babayẹmí fatai akínbádé wọ́n ní nígbà tí wọ́n mọ̀ bá wọn sọ̀rọ̀ mẹ́ àdókè ló sọ fún àwọn oníròyìn lẹ́yìn tí wọ́n ti parí àyẹ̀wò yìí wípé àwọn jábọ̀ fún olùlé ẹgbẹ́ òṣèlú pdp kó tó di àárín ọjọ́ mẹ́ta sí ìgbà tí a wà yìí wọ́n ní mínísítà tẹ́lẹ̀ rí ló sọ pé àwọn kan ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àti àwọn bíi ìwé ẹ̀hónú petition tí wọ́n kọ wá láti tako délé àdélékè wọ́n ṣùgbọ́n kò sọ àlàyé wúlẹ̀wúlẹ̀ ìtìbẹ̀ nínú àwọn ìwé tí wọ́n fi takò ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ PDP ṣàyẹ̀wò fún Adeleke àti Ògúnbíyì pẹ̀lú àwọn míì. kò sẹ́ni tí máa ń dà láòwò twenty twenty three tá a tún dìbò gbogbogbò àwọn èèyàn tí wọ́n fẹ́ gbàpò tí ìbò bí ààrẹ wọ́n tún ń pọ̀ sí o wọ́n ń pọ̀ sí o yẹ̀rí máa lóhun ọ̀yẹ́rí òun ọ̀tẹ̀rí sí ni lásìkò yìí làwọn alátìlẹyìn rẹ̀ loyalist ẹ bá ní <laughs> àwa ọ̀bọ̀ ra gbogbo tó fi campaign ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹjọ bá a bá dé ẹ̀gbẹ́ mi níbi àti sáré fẹ́ rọra polówó ọjà èmi ò tún jẹ́ kẹ́ ẹ mọ̀ bí ìròyìn yẹn ṣe wá àti bí ọ̀sẹ̀ lọ sí ìdìbò yín lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí í ṣe aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ step development limited ẹnjìníà adúrẹ̀mí òsénì ó ti ṣàpèjúwe ikú òjijì eléyìí tó mú àgbà òjì olóṣèlú nílọ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀túnba adébáyọ̀ aláwọ àkàlà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù gbáà lásìkò eléyìí tí ẹnjìníà adérẹ̀mí òsénì tó ń fàtẹ̀jáde yìí síta pẹ̀lú ẹ̀dùn ọkàn ó tọ́ka sí gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún nípínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tó kóni mọ́ra ẹni tó nífẹ̀ẹ́ àlàáfíà akínkanjú èèyàn ẹni tó ní ìwà àkóyawọ́ ọlọ́pọlọ pípẹ́ ẹ̀dá ní tún ṣe pẹ̀lú kò sí àní-àní gbogbo ọ̀rọ̀ ọgbọ́n pẹ̀lú akitiyan kí nǹkan lè bá a dáa nílànà bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo nǹkan wọ̀nyí kò ṣeé gbàgbé látara ọ̀túnba adébáyọ̀ aláwọ̀ àkàlà síwájú sí ẹnjìníà adẹ́rẹ̀mí òsénì ó ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo èèyàn lágbo òṣèlú pàápàá jùlọ àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ wípé wọ́n kó ara fẹ́ra kù lákòótán ẹnjìníà adẹ́rẹ̀mí òsénì ó ń kẹ́dùn pẹ̀lú gbogbo ọmọ ìyàwó àwọn mọ̀lẹ́bí ọ̀rẹ́ àtojúlùmọ̀ lágbo òṣèlú àti gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ àtàwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó dúró ti gbogbo mọ̀lẹ́bí olóògbé ọ̀túnba adébáyọ̀ christopher aláwọ̀ àkàlà kọ́lọ́hún ọba kó sì tẹ sáfẹ́fẹ́ rere. sẹ́nitọ̀ kọ́lá balógun ó ti ṣàpèjúwe ikú gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀túnba adébáyọ̀ aláwọ̀ àkàlà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó bani lẹ́jà fò nírúfẹ́ àsìkò tá a wà yìí nínú àtẹ̀jáde ọ̀rọ̀ ìbánikẹ́dùn ilé tí sẹ́nitọ̀ Kọ́lá Balógun tó fi léde láti pàṣẹ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ètò ìròyìn arákùnrin Dàpọ̀ Fálàdé nínú iṣẹ́ ìbánikẹ́dùn ẹ̀kọ́ aráfẹ́rakù tí sẹ́nitọ̀ Kọ́lá Balógun tó fi ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ nípasẹ̀ ikú eléyìí tó gbẹ̀mí akínkanjú ẹ̀dá ni Ọ̀túnba Adébáyọ̀ Àlàó Àkàlà sẹ́nitọ̀ Kọ́lá Balógun ẹni tó dipò kọmíṣánná mú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lábẹ́ ìṣàkóso ìṣèjọba ọ̀túnba adébáyọ̀ aláwọ̀ akálà ó tọ́ka sí i gẹ́gẹ́ bí olóṣèlú ẹni tó fẹ́ràn àwọn èèyàn tí wọ́n bá wà láyìíká rẹ̀ olóṣèlú tó làpọ́njá lẹ́ka gbogbo sẹ́nitọ̀ kọlá balógun ó tún ṣàfikún ọ̀rọ̀ ẹ̀ wípé lóòrèkóòrè làwọn jọ ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò sí àpẹẹrẹ kankan gẹ́gẹ́ bí èèyàn tó ń sòjòjò nínú àgọ́ ara rẹ̀ o bákan náà sẹ́nitọ̀ kọlá balógun ó tún ṣàlàyé síwájú sí i wípé lásìkò eléyìí tí kábíyèsí sọ́hún tìlú Ògbómọ̀ṣọ́ tó fi wàjà ọba Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta àwọn sì jọ ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni lásìkò ìpapòdà kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Sálíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ kínní lákòótán sẹ́nẹ́tọ̀ Kọ́lá Balógun lórúkọ aya rẹ̀ arábìnrin Mọ̀gbọ́njúbọ́lá Kọ́lá Balógun àtàwọn èèyàn ẹkùn ìdìbò gúúsù Ọ̀yọ́ Ọ̀yọ́ South Senatorial District wọ́n kẹ́dùn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí olóògbé ọ̀túnba adébáyọ̀ aláwọ àkàlà bákan náà sẹ́nitọ̀ kọ́lá balógun òun ránṣẹ́ ìbánikẹ́dùn síjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ àtàwọn èèyàn orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ kọ́lọ́hún ọba láàánú kó dúró ti gbogbo mọ̀lẹ́bí olóògbé ọ̀túnba aláwọ àkàlà lórúkọ lágelú àti odùtọ́lá landlord association à ń fi àsìkò yìí kéde àwọn à ń fi àsìkò yìí kéde wípé ilé agbófinró tá a bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ará àdúgbò yóò di sísí fún àwọn agbófinró lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù tá a wà yìí gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé ni yóò kó kọ́kọ́rọ́ ilé ọ̀hún lé ọ̀gá àwọn ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ tí yóò sì di lílò fún ààbò gbogbo àdúgbò àti ìlú lápapọ̀ lábẹ́ alága wa pọfẹsọ adeniyi ọ̀ṣuntóògùn bàbá ń kalẹ̀ ọjọ́ náà ni bàbá wa kúnlé dagundúró olùgbàlejò àgbà ọjọ́ náà ni ajínrere ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ àlejò pàtàkì ọjọ́ náà ni ọ̀gbẹ́ni akin ọ̀ládẹ̀jọ ọ̀gbẹ́ni dẹ̀jọ ọ̀làtòyè olùgbàlejò ọmọọba rasak adémọ́lá àti olùkówójọ ọ̀gbẹ́ni adésọ̀kàn adémọ́lá lábẹ́ alàgbà aliaji gbadebo abbas zone one onímọ̀ ẹ̀rọ ta fàdèyí zone two akọ̀wé ẹgbẹ́ ìyáàfin ọmọbọ́láńlé yusuf bákan náà ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ládùúgbò àti lọ́nà jíjìn tí wọ́n mú àlá wa wá sí ìmúṣẹ ẹ ṣé púpọ̀ olùkéde lágẹ̀lú odùtọ́lá landlords residents association àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos ìyẹn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó mama atm pos àwọn ń bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí dekoda dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó sanwó pẹ̀lú ìrọ̀rùn bàbá Titi, kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní o kò nílò láti fowó tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ má sílẹ̀kùn o. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, mo ti ń fò pẹ̀lú Mustapho, ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapha ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó lè koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà.

gbogbo ọmọ ẹgbẹ́ corporate bodies club ẹ kú oríire ti ayẹyẹ ọdún kẹwàá yìí o ọjọ́ sunday january sixteen ọdún twenty twenty two ló máa ṣàyẹyẹ àjọ̀dún ọdún kẹwàá níbi tí àwọn èèyàn jàǹkànjàǹkàn ládéládé lóye lóye tí wọ́n ti mọ péjú pésẹ̀ three one celebration àjọ̀dún ẹlẹ́ẹ̀bá bádé o ten years anniversary and inauguration of new member with launching ọdún ẹ̀ máa láre kíkí doyogbayogba tó bí alágbá yàtọ̀ father of the day ajibuti ọ̀làdàjọ́ onímàálù aṣíwájú àdínì honourable akim adémọlá ìgè ọjọ́ sunday january sixteen mọ̀pọ̀ àlùmágbọ̀b òbítíbitì èrò lálejò aago mẹ́wàá àárọ̀ ni gbogbo ètò ti máa bẹ̀rẹ̀ lójú ẹ̀ bákan náà ni comrade Abbas Ọlájídé tó mọ̀ gbé ọ̀pá àṣẹlẹ̀ comrade Mudili Ògúndọ̀rẹ́ lọ́wọ́ o aka champion patron of the day Salimanu Ọ̀yọ́lọ́lá matron alhaji ọ̀rọ̀fí àtọmọlẹ́wà honorable Abbas Adegun agbowórin tún máa wà ń kalẹ̀ kankadi ẹ̀kadàkẹ́ni ilé tí máa kún fọ́fọ́ lọ́jọ́ yẹn yàtọ̀ dj sport ló máa fún wa lọ́jọ́ yẹn back to back mega presenter ló máa ṣe mc maximum security guarantee complete body club cbc ọjọ́ yẹn ti máa lé òdùjù gbogbo èèyàn lágbè àwọn máa retí yín o. ajá balẹ̀ ajá balẹ̀. látàrí kòkò kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kòkò ètò ìdìbò ọdún tí ń bọ̀ twenty twenty three pàápàá bó ṣe ní í ṣe pẹ̀lú ipò ààrẹ àwọn alátìlẹyìn gómìnà tẹ́lẹ̀ ní Zamfara Sani Yerima wọ́n ti sọ fún lánàá ọjọ́rú Wednesday pé ẹ̀yìn ẹ̀ làwọn wà o ẹ̀yìn ẹ̀ làwọn dúró sí gbagba àwọn sì ti ṣe tán láti tún máa báwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n lè ṣe tiẹ̀ lọ́dún 2023 àwọn alátìlẹyìn gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Zamfara Sani Yerima àná ni wọ́n kóra wọn jọ sílùú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ti àníàhín láti máa bá a polongo fáyé níbi gbogbo pé Yerima gòrọ̀ ọ̀nù o Yerima Goron o àwọn èèyàn yìí lábẹ́ àbúradà ẹgbẹ́ tí wọ́n pè ní Yerima Support Organization àwọn náà ni wọ́n ti kun àwọn oríṣiríṣi ọkọ̀ lọ́dà tí wọ́n sì ti gbàwòrán Yerima sí ní rẹpẹtẹ ògbó àwọn fóònù tọ́ntọ́ntọ́ntọ́n wọ́n ti brandi ẹ̀ ní rẹpẹtẹ wọ́n ti fàmì ìdánimọ̀ Yerima sí láti jẹ́ káyé ọmọ pé ọkọjá wàsá àtàwọn nǹkan ohun èlò míì tí wọ́n máa fi polongo ìbò gbogbo ẹ̀ náà ni wọ́n ti paláró ló kọ Yerima Sani Yerima presidential ambition Yerima èròǹgbà rẹ̀ láti di ààrẹ òun náà ni gbogbo ẹ̀ dá lólórí láti paṣẹ àwọn èèyàn tí ń ṣàtìlẹ́yìn fún wọn sì ní àwọn èèyàn tó fínúfíndọ̀ volunteer groups òun náà ni àwọn ikọ̀ níkọ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n wá káàkiri tìbútòrò Nàìjíríà láti sọ pé yẹ̀rí lọ́kàn o ẹ mọ̀ yẹ́ lórí yẹ̀rìmà yẹ̀rìmà lọ́kàn ipò ààrẹ ẹnìkan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì personal assistant sí yẹ̀rìmà olúyẹmí olúṣínà nínú gbogbo ntọ́báwọn èèyàn sọ ó ní àwọn tiẹ̀ ti dá ìkànnì ayélujára kan sílẹ̀ tí ó yóò jẹ́ wẹ́bsáìtì tí àwọn èèyàn ó ti mọ̀ ṣàtìlẹ́yìn tí wọ́n bá fẹ́ ṣe fún yẹ̀rìmà ó ní ó wá tán mílíọ̀nù lọ́nà mẹ́wàá ọmọ orílẹ̀-èdè nàìjíríà ten million Nigerians àwọn náà ni wọ́n ti fìfẹ́ hàn láti ṣe àtìlẹ́yìn fún Yerima tí wọ́n sì ti fowókọ sílẹ̀ láti pàṣẹ wẹ́bsáìtì tí à ń sọ yìí ìròyìn yẹn ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n kọ́ tọ́pọ̀ èmi wá kà mọ́ ń bẹ torí yín ni o. ọ̀dà ìròyìn kan nílé yìí láti ọ̀dọ̀ ẹni tí í ṣe àáfàá ìjọ kan ló gbé ìròyìn ìjú síta inú ìwé ìròyìn ti Daily Sun ni wọ́n sì kọ sí o ó ní nǹkan tọ́mọ orílẹ̀-èdè nàìjíríà nílò jùlọ lákòókò tá a wà yìí ó ní ìgbé ayé ìdẹ̀rùn kì í ṣe ẹ̀sìn ìta horombo mọ́ ẹni tí í ṣe akọ̀wé àgbà àti olùdásílẹ̀ ìjọ the Bible Society of Nigeria Samuel Sanusi nígbà tí ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ níbi àpérò kan nílùú Èkó ni ó ti sọ̀rọ̀ wípé nǹkan léyìí tó yẹ kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà máa jàǹfààní rẹ̀ jù lákòókò yìí ó ní ìgbé ayé ìdẹ̀rùn better life ó ní ẹ̀sìn kẹ̀ ẹ fẹ̀sìn lọ́rùn sílẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ń ṣẹ̀sìn tí wọ́n sọ pé àwọn ń ṣẹ̀sìn wọ́n ní ahorobo mọ́ọ̀rọ̀ ẹ̀sìn púpọ̀ jù lórílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé nínú ìyà ìṣẹ́ àti òṣì òun náà ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n fi jọ ń gbé látàárọ̀ títí di alẹ́ lójoojúmọ́ ó ìrora lọmọ orílẹ̀-èdè nàìjíríà wà pẹ̀lú àìbalẹ̀ ọkàn káàkiri lórí gbogbo nǹkan tó yẹ kó wá nírọ̀rùn fún wọn ṣùgbọ́n tó jẹ́ pé inú pákáleke ni wọ́n fi ń gbé ilé ayé ó ní ètò ẹ̀kọ́ fẹ̀gbẹ́ wọ́nlẹ̀ ó ní jíjẹ mímu ilégbé ètò ìlera ó ní ẹ má fẹnu ó ní tá a bá tún á sọ débi àìní iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ àbáràpá tí wọ́n sì ní ìwé ẹ̀rí gidi ó ní níbo lẹ́fẹ́ kó eléyùn sí nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó sọ ọ́ pé òun ò tí ì rí ẹnikẹ́ni tán jẹ́ olórí ìjọ tó náà mọ kéròrán lábẹ́nú bí ọba ti ẹ̀ ké gbàjarè síta pé àwọn ọmọ ọjọ́ kò jẹ́ káwọn ó sinmi ṣé léyìí gan ò lè bẹ̀ ẹ̀sìn jẹ́ máwọn ti ń ṣẹ̀sìn lọ́wọ́ nígbà tí ọmọ ìjọ tí wọ́n bá wà nínú hílà hílò àìrí nǹkan gidi ṣàjẹ́ ebi ìṣẹ́ òṣì àìnílé lọ́wọ́ àìnílé lórí àti ibi tí wọ́n mọ̀ fi ọrùn lé bọ́ba di ní ọjọ́ alẹ́ Sànúsí ló gba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn pé ẹja máa hùwà bí ẹni ọlọ́run ọba godly lives lọ́yẹ ká máa gbé ká sì mú ìwà ọmọlúàbí lọ́kọ̀ọ́kọ́dùn ká máa ṣàánú o torí pé ẹ ń bá ṣàánú nẹ́rìn yóò rí àánú gbà ẹ ṣàánú ọmọlàkejì ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń kígbe tá a kàn ń pọ̀ nídìí ìjọ ẹlẹ́sìn káàkiri tí yà ń jẹ àwọn èèyàn tí ń tẹ̀lé wa ìtìjú ńlá ló jẹ́ o fún ẹni tó sọ pé òun polongo ẹ̀sìn nǹkan ètò ẹ̀kọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n mọ jàǹfààní ẹ̀jù báyìí ní ìgbé ayé ìdẹ̀rùn. ọ̀gá. káàbọ̀ ṣe dáadáa lóde àti ìrètí rẹ o káàbọ̀ lákòótán ẹ̀yin ara ìbàdàn ni mo dé dúró. ọ̀kàrẹ̀. Ah, ìbàdàn ìlú ògúnmọ́lá ìbàdàn ìlú ìbíkúnlé ojú ìwé keje ìwé ìròyìn punch òun ni mo ti fẹ́ mú ìròyìn yìí o lórí ọ̀rọ̀ oyè olùbàdàn bàbá sẹ́nẹ́tọ̀ lẹ́kàn balógun ọ̀tún olùbàdàn ilẹ̀ ìbàdàn ti ní àwọn ti gbọ́ àwọn ti gba o àṣẹ tí aṣọ òbúra ìpínlẹ̀ ọ̀yọ́ pa èyàn gómìnà ọlọ́lá jùlọ ṣèyí mákindé pé pé kí ni ìròyìn ọ̀rẹ́ ẹ̀ fetí kò ká tó máa dìde lórí àpèrè àjẹ́ àbálẹ̀ sẹ́nẹ́tọ̀ lẹ́kàn balógun ọ̀tún olúbàdàn tilẹ̀ ìbàdàn ó ti sọ pé àwọn àti àwọn akẹgbẹ́ àwọn tí wọ́n gbadélé lórí ń jò ní láòkó ìjọba tí oko gba sílẹ̀ lábẹ́ olóògbé sẹ́nẹ́tọ̀ abíọ́lá ajímọ̀bí sẹ́nẹ́tọ̀ balógun ni àwọn ti ṣetán láti padà sórí àṣẹ tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ pa gẹ́gẹ́ bí ti bàbá balógun sọ wọ́n ní à ah, gómìnà Ṣèyí Mákindé lọ́lọ́run fi sórí àpèrè àṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí òun náà sì ni aṣọ òbora ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́kọ́rọ́ tí ń ṣí àṣẹ àti èyí tí ń tì ọwọ́ ẹ̀ lọ́wà n bá sì ti fẹ́ ní ìgbìmọ̀ Olúbàdàn náà bá fẹ́ sẹ́nitọ̀ balógun ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn náà lọ́kàn láti bọ́ sórí àpèrè àṣẹ gẹ́gẹ́ bí olùbàdàn tuntun ti ilẹ̀ ìbàdàn tí a ní àhín àmọ́ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe pọ̀ pẹ̀lú ìwé ìròyìn punch tí èmi ń kà yìí ọjọ́ ìṣẹ́gun ìjẹta òun náà ni gómìnà mákindé pàṣẹ pé kí ìgbìmọ̀ olùbàdàn àti ìlànà oyè jíjẹ ìbàdàn padà sójú òpó tí a ti ń bá bọ̀ láti gbà wáṣẹ̀ kí ohunkóhun ọmọ sì yẹ kúrò lójú òpó òun kí ohunkóhun ọmọ sì lúpọ̀ mọ́ kí ohun gbogbo kó wà bó ṣe ń wà á bọ̀ láti ìgbà wáṣẹ̀ wọ́n ní tí gómìnà tí wọ́n pa aláṣẹ nu nígbà tí sẹ́nitọ̀ balógun ọ̀tún olúbàdàn ti ilẹ̀ ìbàdàn tí àwọn ó sì mọ fèsì pẹ̀lú oníròyìn lánàá wọ́n ní kò sí ní tó ṣe àṣẹun àṣẹun bí gómìnà ṣe pa náà ni ọ̀rọ̀ jáde tí àṣẹ tẹ̀lé àwọn ò ní nǹkan kan lòdì sí àṣẹ náà tí gómìnà sì ní kí àwọn ó ṣe òun náà làwọn ó ṣe òun ní bẹ nídìí ìjọba is the one running the government English òun ní bẹ nídìí ìjọba ẹni tó bá sì ti sọ òun náà la gbọ́dọ̀ tẹ̀lé fún ìdí èyí àní nǹkan kan míì tí a fẹ́ ṣe mí àtàwọn akẹgbẹ́ mi tá a jọ gba adé ní abẹ́ ìjọba tó kógbá sílé adé ọ̀hún àṣetán láti gbé kalẹ̀ kí ohun gbogbo kí ó sì máa lọ bí ti ń lọ tẹ́lẹ̀ kó sì wà bó ṣe wà tẹ́lẹ̀ ṣebí ìjọba tó kógbá sílé náà tí gómìnà Ṣèyí Mákindé gbàjọba ní ọwọ́ wọn àwọn náà ní ọ̀yà bàtà ni èyí tá a fi gba déhùn kalẹ̀ àmọ́ ń gba gómìnà eléyìí sì ti ní àwọn ọ̀fẹ́ báwọn kí ìlànà Olúbàdàn ó má dojúrú kankan kọ́ mọ́ ọ bọ̀ bó ṣe ń bọ̀ fún ìdí èyí n tí gómìnà sọ òun náà ni a tẹ̀lé ṣẹ́yìn rántí ṣẹ́ ìgbàgbé ṣẹ́ ìgbàgbé ṣẹ́ rántí wípé nígbà ọ̀rọ̀ agbadé àgbadé nígbà náà ní ẹni tí í ṣe òsì olúbàdàn ti ilẹ̀ ìbàdàn sẹ́nitọ̀ Rashidi Adéwọ̀lú Ládọjà tí àwọn náà ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n káwọ́ sókè ńgbà náà pé àwọn ọ̀gbadé kankan ń tà wọ́n o ẹ̀ ń bá fẹ́ gbadé kọlọ̀rì mọ́ gbadé nígbà náà lọ́hùn àwọn tí wọ́n sì fẹ́ gbadé sì gbà á kó tó a di pé ìjọba míì bọ́ sóróyè ìjọba míì bọ́ sóróyè wọ́n ń ṣèjọba lọ ọ̀rọ̀ sì tún fẹ́ gba bòmí ìyọ lẹ́yìn tí kábíyèsí adétúnjì tí wọ́n wàjà darapọ̀ máwọn baba ńlá wọn agbẹjọ́rò kan tó jẹ́ àkọ́kọ́ lúkọ̀ọ́kọ́ àbíjàwara agbẹjọ́rò níwájú adájọ́ Michael Lana ọlọ́wọ́ akọ epistéèlì kan sí gómìnà Ṣèyí Mákindé ńgbà tí kábíyèsí wàjà pé a òdídẹrẹ́ lẹ́yìn òkun àlùkò lẹ́yìn ọ̀sà bí gómìnà Ṣèyí Mákindé bá jòǹgbé kí wọ́n má jòǹgbé o mhm. wípé <laughs> ó ní bá a ṣe é ṣe é bọ̀ o láti ìtàn Ìbàdàn láti gbà wáṣẹ̀ kí gómìnà ó wo ibi tí àlàfo ṣeé ṣe kó ti yẹ̀ ẹ́ lẹ̀ kí wọ́n máa àwọn tí ti ń yìn Ìbàdàn nílànà oyè jíjẹ kí wọ́n mọ̀ tún padà mọ́ ọ búa wípé àmọ́ ń tà ń ṣe ń tí Michael Ìlànà tí ọkọ̀ sí gómìnà tó sì fa wuyewuye àmọ́ lọ́tẹ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn sẹ́nitọ̀ Lẹ́kan Balógun wọ́n ní ìjà dópin ogun parí ìròyìn àkúnná yẹn òun la fi kásẹ̀ àjàbalẹ̀ lẹ̀. àkúná màtàtà kò sí wàhálà nídìí. ẹ jẹ́ ká dìde báyìí lórí ìròyìn ajá abalẹ̀ fún ti òní a lè ṣe gbogbo ẹ̀ tán àwọn òṣèdè ẹlòmíràn yóò tún bọ́ sórí ẹ̀ náà ni mọ̀kànmọ̀kàn lóye ṣe é kan ó ti kan ẹ̀sìn brown báyìí báwa ṣe ń dìde lórí ajá abalẹ̀ oh. tẹ bá gbádùn ajá abalẹ̀ ètò ní ìtàn o ẹnìkan ò ní ja òun kọjẹ gbá o ẹnìkan ò ní jẹ òrè kọjẹ pẹ́ hmm. ẹnìkan ò ní jẹ jòkó jẹ ogúnnú bẹ́ẹ̀ bá gbádùn ajá abalẹ̀ ẹ má fagbọn lórí tiwa o. àṣẹ iṣẹ́ tí a rán ikọ̀ ni kò jẹ́ o. <laughs> àwa dìde ẹjẹ́ àpàjẹ lórí ojúkojú láago mọ́kànlá ìyálẹ̀ ta Ice ti fẹ́ jókòó ayọ̀ǹda. ajá balẹ̀